لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل فبتقوى الله يكون الفلاح في الدنيا والآخرة قال الله تعالى واتقوا الله لعلكم تفلحون عباد الله في الإسلام عندنا مشروعان لا ثالث لهما إلا عيد الأسبوع لقول سن رضي الله عنه قدم النبي صلى الله عليه وسلم المدينة وكان لهم يومان يلعبون فيهما فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان قالوا يومان نلعب فيهما في الجاهلية قال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما عيد الأضحى وعيد الفطر رواه أبو داود وأعظم ما يبدأ به في العيد الإسلامي الصلاة لقول النبي صلى الله عليه وسلم أول ما نبدأ به في يومنا هذا أن نصلي ثم ننحر فمن فعل ذلك فقد أفرغ سنتنا متفق عليه وحضور صلاة العيد واجب على الراجح لقول أم عطية رضي الله عنها أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نخرجهم العواتق والحيلة وذوات الخدور فأما الحيلة فيعتزلنا المصلى وفي رواية ويشهدنا الخير ودعوة المسلمين متفق عليه ويستحب عند حضور صلاة العيد الغسل وتطيب وتجمل وأما الرسل وتطيره فقد ثبت ذلك عن ابن عمر رضي الله عنهما وأما التجمل فيدل على ذلك حديث عمر رضي الله عنه عندما وجد حلة سيراء من سبرق تباع في السوق فأتى بها رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ادفع هذه فتجمل بها للعيد والوقت فقال رسول الله صلى الله عليه وسلم هذه لباس من لا خلاق له متفق عليه فأقر النبي صلى الله عليه وسلم فأقره النبي صلى الله عليه وسلم على التجمل وأنكر عليه التجمل بالحريم كما يستحب عند حضور صلاة العيد المشروع وعدم الأكل في العيد الأضحى قال علي رضي الله عنه من السنة أن يخرج ماشيا وقال بريدة رضي الله عنه كان النبي صلى الله عليه وسلم لا يبدو في عيد الفطر حتى يأكل ولا يأكل من أضحى حتى يرجع رواه الترمذي وغيره وفي رواية للإمام أحمد فيأكل من أضحيته بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم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 يكفر سنتين معدلة ومقبلة ومن الأعمال المستحبة التكبير والتهليل والتحميد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أدوك الله العظام والعظام كسوسه èyí fi pé òun nìkan lọ́lẹ́tọ̀ọ́ láti máa jọ́sìn fún láti kókò káfẹ̀dá sí lọ́dọ̀ òun nìkan lọ́lẹ́tọ̀ọ́ láti máa pè kò sí ẹnìkan tó tún lẹ́tọ̀ọ́ sí yàtọ̀ sí ọlọ́run bá wọ́n subhanahu wa ta'ala. àtọ́rọ ìgbẹ́jọ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá tó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé pátá ìkẹ́ àti ìgbẹ́ náà kí wọ́n bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ tí wọ́n bá lùgbà tó ṣe pé àwọn ni wọ́n ná gbogbo nǹkan tí wọ́n ní ní dúkìá lẹ́mìí nígbìyànjú sójú ọ̀nà ti Islam títí tó fi kàkà kiri orílẹ̀ ayé ìkẹ́ àti ìgbẹ́ náà tó máa bá gbogbo àwọn tí alákọ̀ọ́kọ́ lójú ọ̀nà máa wá títí di ọjọ́ ìgbìmọ̀ ọ̀kìyàmù. nínú àìsàn Islam ẹ̀sìn tó fi pé ọlọ́ọ̀ni ẹ̀sìn ẹyọkan èyí tí ọlọ́run bá tó yọnu sí tó fi jẹ́ sí pé onírin tí kí ẹrú rẹ̀ kó mú wá tó wá di ọjọ́ ìgbìmọ̀ ọ̀kìyàmù. ẹ̀sìn bá mú ẹ̀sìn ní ìwà ẹ̀sìn tó sì Islam olóyìn níbẹ̀ ọ̀pọ̀ dánù kí ọlọ́run nínú islam tí a wà yìí ọdún méjì òun náà ni ọlẹ́sọ̀ láti ṣe gbogbo ìpínlẹ̀ ọdún míì táwọn èèyàn bá gbé kalẹ̀ ìrètí ni gbogbo ìpè kò ní ládá gbogbo ìpè ẹsẹ̀ lèyàn gbà níbẹ̀ yàtọ̀ sí ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ tí ṣe ọjọ́ jùmọ̀ báyìí ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ ánà ọ̀rọ̀ bí ọlọ́run ánà ìkàlára àwọn sàhábà Muhammad sallallahu alaihi wa sallam ni òun ni Ànábì nígbà tí ó dé Madina lọ́sìn ìlú Mẹ́kà wọ́n ní àṣà táwọn náà máa ń ṣe gbogbo ìṣẹ̀lẹ̀ pípẹ́ kẹ́sì Islam kó tó dé orílẹ̀-èdè Nàìjíríà pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá àwọn náà lọ́sà táwọn náà ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ pípé Madina náà ní àṣà tí wọ́n máa ń ṣe tó jẹmọ́ ọdún ọba wa ní ẹgbẹ́ pé ayé ìyàtọ̀ ọjọ́ méjì ọjọ́ ti pé wọ́n fi máa ń ṣeré wọ́n fi máa ń dára wá níbọ̀ wọ́n fi máa ń dára ọ̀dọ̀nà ọ̀dọ́. àlejò Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ àbí wọn lè rí pé báwo ni ọjọ́ méjì pé ìyàsọ́tọ̀ yìí báwo ni bẹ̀rẹ̀ ti jẹ́ wọ́n fún àlejò sallallahu alaihi wasallam nìyí sì wí pé ọjọ́ méjì kan ní táwọn yà lẹ̀ táwọn náà fi máa ṣe ọ̀dún ànábi sallallahu alaihi wa sallam iye síwájú kí àwọn tó gba ìsìlámù àṣà táwọn fi máa ń ṣe ni ànábi wọ́n ṣe pé ẹ wọ́n kò ká dà sí gbogbo eléyìí máa lẹ́yìn ìgbà tó ti gba ìsìlámù ọjọ́ ìtí ọlọ́run bá fi kìlọ̀ fún yín òun náà ní ọjọ́ léyà àti ìtumọ̀ rẹ̀ nínú àdéhùn yẹn ó jẹ́ kó yẹ wáyé pé gbogbo ẹgbẹ́ wa ti sọ wípé wọ́n jẹ́ mùsùlùmí torí kí máa mùsùlùmí ní bí èèyàn sọ̀rọ̀ nígbà ara rẹ̀ fún ọlọ́run ọ̀rọ̀ sùhánà ẹ̀fẹ́ náà. tó yóò fi Islam níbàámu síbi ànábì tó mọ wa ni. kò ní padà sí àṣà àwọn bàbá rẹ̀ àbí àṣà ìlú tó tí wọ́n ń ṣe ní ìdílé wọn. yóò fi àmà sọ wípé ẹ̀sìn Islam kọ̀ọ̀fẹ́ pé káwọn ọmọ ti rò ẹ bá ti rí ẹ̀ kódà ó kí wọn ju àwọn lọ kọ́ máa lọ hajj lọ́dọọdún kọ́ máa yọ ìgbẹ̀fẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò ní rí nǹkan kan mọ́ lọ sọ́dọ̀ náà bá wọn subhanahu wa ta'ala torí pé ẹsẹ̀ tá a ṣe ẹsẹ̀ tó lẹ́sẹ̀ wọn ni ẹ̀sìn tó yẹ pé tọ́lá ti pé ọgbọ́dọ̀ sí níbàámu sí bí alẹ́ ní sọ́kọ̀ lọ́wọ́ rẹ̀ lọ́nà bí ó ní kí wọ́n gbà ní gbogbo àgbà èyí tó dájú pé wọ́n ti ń fi tẹ́lẹ̀ èyí tó wà ní west islam ló náà ní kí wọ́n dì mọ́ ìyẹn jẹ́ kó yọrí pé kí a fi ọdún iléyà kásọdún ọ̀túnú àwẹ̀ òun nìkan náà lọ́dún mùsùlùmí gbogbo nǹkan míì táwọn èèyàn bá tó gbé kalẹ̀ tí wọ́n ń pè lọ́dún kìrì pè ní tó fi pé kò ní ẹ̀rí láti ọ̀dọ̀ anábìwọ̀n muhammed kó lọ́wọ́ àlùbọ̀sẹ́lẹ̀ yọ̀ọ́ lọ́jọ́ bí anábìwọ̀n àbí èyí tí wọ́n tí wọ́n pè é ọdún ní Islam ọwọ́ alẹ́ ìlànà ẹ̀sẹ̀ ìgbé ẹ̀sẹ̀ ìgbé kalẹ̀ fún ìlànà àkọ́kọ́ tí àlẹ́bí sọ́kọ̀ lọ́wọ́ àìwọ̀ sọ́yà tó sọ fún wọn ní pé nínú ọgbọ́n tiwa níta fi máa bẹ̀rẹ̀ òun náà níjọsìn torí pé ọdún nínú ìgbésẹ̀ afẹ́fẹ́ sí ọlọ́run bá ní ìjọsìn ní ọdún jẹ́ nílẹ̀ Islam èmi àlejò tó mọ̀ wá wà lọ́sẹ̀ náà tó fi ìlú ìfẹ́gbẹ́ awọ́wọ́n máa ná sẹ́wọ̀n bí ìfìyà omi náà àbẹ̀ alọ́sẹ̀lẹ̀ ọmọ àbẹ̀dà ha. èyí tí a bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ lọ́jọ́ ọdún àwa mùsùlùmí òun náà ní kákìrọ̀ ayé kákìrọ̀ ayé ìyẹn lọ́kọ̀ọ́ ló jẹ́ pé èyí tó wọlé tó wà ní bàmùsílẹ̀ náà lẹ́nu wa Muhammad ọmọ ìlú ọ̀rọ̀ ìṣúná tí a sì máa ń ṣe níbi tí a sì ti yí dáadáa òun ni kátìkì kírun ayé lọ́jọ́ ọ̀dún báyìí ní sọ́nà ọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣúná ní ti máa ń ṣe nù kódà ìgbà ọmọ ọdún ọmọ ọ̀rọ̀ àyè tí a bá bá tà máa lọ sí àyè kí lè rí ọ̀sọ́ fún wa ọ̀n sọ bí wọ́n ti máa tètè kí wọn lọ́yà níbi wa Muhammad sọ́nà ọ̀rọ̀ àyè ọ̀sẹ̀ lọ́wọ́ ìyẹn ló fà á ló jẹ́ sí pé ẹ̀ẹ́dì kìí tó kọ̀ lálàáfíà ṣùgbọ́n ọ̀gbọ́ sójú òṣùwọ̀n tó ká máa kí wọn láago mẹ́jọ àbọ̀ aago mẹ́jọ aago mẹ́sàn-án aago mẹ́wàá oṣù tó ń gbà táwọn kan bá ti ń jẹra làwọn kan sì máa múra àti máa lọ sí ẹ̀yìnkí olóògbé òbójúmọ́ sọ ìlànà àlẹ́bíwọ̀n Muhammad sallallahu alaihi wasallam tí àwọn sàhábà kódà tàbí nínú àwọn ìdájọ́ tí máa ń kọ́ táwọn èèyàn bá lọ ìran àìsìnà pé súnà èyí tí àlẹ́bí tó ń bọ̀ wá ọ̀rọ̀ ìfẹ́lẹ̀ ìpínlẹ̀ òun náà ni kápẹ́tì kírun ẹ̀sìn rí pé ìtàwọn ìdí ìlànà ni pé àwọn ọ̀rọ̀ máa ná da òde ìdá àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ nìyẹn ìgbà bá kírun tán láwọn apẹ̀rẹ̀ àlẹ́bí ni ẹgbẹ́ wá ti tó bẹ́ẹ̀ ìyẹn ló fi àwọn tá a jẹ́ mùsùlùmí. lílọ sí àìsàn yìí kì í ti fi lọ́wọ́ wò mí. kódà àtọ́yé ẹni tí ń sin nǹkan oṣù ní ọ tí ò ní ọ tí ò ní láǹfààní àti kírun. àtọ́yé tó gbé ọ́ sí ẹ̀jẹ̀ bí wọ́n tá à ń pè ní fáà tí ò ní láǹfààní àti kírun. àtọ́yé kéré sí ọ̀dà kama tọ́jà pé pé ọmọ tó máa rán gbogbo apáta ìlà ọ̀rọ̀ ní lọ sí àìsàn. nígbà mo tún ń tẹ́ sí أم عطية رضي الله عنها يكلمها صحابيتها هي محمد صلى الله عليه وسلم قلت النبي pa àwọn táwọn tí pa wọn láti kọjá sí pé yálà ẹlẹ́jọ́ ọmọdé ni ó tí ó sì kọ́mọ̀tẹ̀lẹ̀ kankan tí ó kù nílé kí ló fà á kó lè já sí pé òun kálukú náà lọ fojú gá ní orin tó wà fún mùsùlùmí bí mùsùlùmí ó ti pọ̀ tó láwùjọ. bákan náà àánú ó sì tó lé já sí pé wọ́n ti kòǹgẹ́ àdúrà tí mùsùlùmí tí wọ́n ṣe ní ọjọ́ àyíǹde yìí. àwọn ọ̀sẹ̀ àwọn tí ọ̀la àǹfààní láti kírun àwọn wà ní ẹ̀gbẹ́ kan. sọ èyí ń jẹ́ kó lọ́wọ́ gbogbo mùsùlùmí lọ́gbọ̀rọ̀ ìdí kòkòrò láti lè lọ kírun eid tó sì já sí pé ìlú ní lálẹ́yà pé wọ́n fi ń tẹ̀lé alẹ́lúwa Muhammad sallallahu alaihi wasallam tí ládà rẹ̀ ó sì máa tó ọmọ rẹ̀ mọ́. Sáwọn afẹ́lẹ́ fẹ́rìn àwọn ẹ̀kọ́ tó wà tó wọ́n fi pé yàtọ̀ fi máa gbà ládà. Lára rẹ̀ ní pé ní èyí pé káka ìyọ lásán bí kò rí pé bá a ti máa ń wẹ̀wẹ̀ ní ọjọ́ jimá báyìí bá a ti máa ń wẹ̀wẹ̀ ẹ̀yà máa ń lọ́la àbí ó súnmọ́ obìnrin rẹ̀ bẹ́ẹ̀ náà láwẹ̀ ọ̀wọ́ àníyàn tí ọkàn wà lẹ́yìn wa ní pé àfihàn rẹ̀ fọdún ìyẹn ni pé wíwẹ̀ lọ́sí àìd máa ti máa ń wẹ ìwẹ̀ jimá lára nǹkan tí a fẹ́ nà àníyàn lásán ni ọkà yàtọ̀ tí òsì wọn kò káàtà sí pé àtẹ̀tẹ̀ fi ẹnu wí títí ti wà lé ẹ̀mí wáyé pé ìwé lọ pé wíwẹ̀ náà yàtọ̀ sí rẹ̀ sí ìpínlẹ̀ tó láti yára pé wíwẹ̀ orin ibà ọmọ ọdún wà ní ọmọ ìkálára pẹ̀lú máa ń sojú púpọ̀ láti fi mú nǹkan nǹkan pátá lọ́wọ́ àti pé kí àlejò sọ́wọ́ lọ́wọ́ rẹ̀ òṣèlú ti oṣù. bákan náà kì í ṣe ń pé àtọ̀lẹ̀ lọ́sẹ̀ àtọ̀lẹ̀ nǹkan olóòórùn nǹkan olóòórùn àtọ̀fẹ́ sí aṣọ wa àti ara wa yàtọ̀ sí àwọn obìnrin tó ṣe pé èyí òpinlẹ̀ lẹ́tọ̀ fún kí wọ́n máa lò jáde yàtọ̀ sí iná ilé wọn. fífi bẹ́ẹ̀ náà ó rìnlẹ̀ láti ọ̀dọ̀ abdullahi ibn umar ọdún ọ̀rọ̀ ọ̀hún àlùkùmá. bákan náà lọ́jọ́ sí pé kì í ṣe aṣọ bá a ti máa wọ̀ nígbà tá a bá lọ sí iṣẹ́ àbí tí a kàn fẹ́ torí jáde lásán ilé àtọ̀wọ̀ lọ sí àyìn. aṣọ yìí tó fi tú àwọn náà yìí pé tí wọ́n bá sọ pé òbí yá àmọ́ ìpè gẹ́rọ̀ yẹ òun náà ni a wọ̀ tí ìsọ̀rọ̀ àyàn kan ti aṣọ tuntun ṣùgbọ́n kọ́tà ti di aṣọ tó fi pé táwọn náà tí òbí bá kàn ìlà a máa ń wọ̀ pé à ń lọ sódò irú ni a máa wọ ọ̀nà pé àyíká àtàdé ní wọ aṣọ lásán tí wàá dàbí ìgbà yìí pé kò tẹ̀ sọ́dún rárá lọ ìyàtọ̀ gbọ́dọ̀ wà láàrin ọjọ́ káàsọ̀dún àti ọjọ́ tí ń yé àti

ó lè wọ́ táwọn àtọwọ́sílẹ̀ gbàlejò náà tó ó lè wọ́ ìtumọ̀ ní pé léèyàn fẹ́ gbàlejò náà èèyàn máa ń wà ní yorùbá náà tó máa sọ pé yorùbá ní sí ní kíni o nìkan ní lọ́jọ́. tó àlejò wa Muhammad sọ́wọ́n bá wà lọ́sẹ̀lẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ ah, wọn rẹ̀ àtọ́tọ́ ò tún yá orí yìí lọ tí ọ̀pọ̀ àbẹ́rí tó ń wọ sọ àríyìnrì kò lẹ́tọ̀ọ́ fún ọkùnrin mùsùlùmí. tó àlejò tó ń wọ ọmọ àríwọ̀ sílẹ̀ ẹ rí wípé kò sọ fún ọmọ pé kéèyàn sọ̀tọ̀ lọ sí àìsí àdínkù sọ̀tọ̀ pàdé àlejò pé kọjá rárá ìtàrà bí kọ̀ǹdẹ́mù kan ìtàrà bí kọ̀ǹdẹ́mù gẹ́gẹ́ ni a sọ èyí tó lọ sí pé ọmọ ọdún ọ̀kọ̀tọ̀ ọ̀rọ̀ bí ẹ lọ́wọ́ àná nípa ẹgbẹ́ tí ànábì ọ̀rà nígbà yẹn lọ́wọ́ àwọn ọ̀sìn kan wá ń pé ká sọ̀sọ́ lọ sí ìgbà tá a bá sí àìsí èèkà tó wà nípa mùsùlùmí ìlànà ànábì wa Muhammad sọ́wọ́ lọ́wọ́ àlùfẹ́lẹ̀ mi ìgbà ọ̀sẹ̀ bá ti rẹ̀ òtún wá ní kí ọ̀sọ́ ti haram tó fẹ́ pé ọlọ́run bá ṣe nílò bí kéèyàn ọkùnrin ọmọ tó ṣe sọ̀rọ̀ àbí kọjá nínú islam òun ni nìyẹn wà wọ̀. bákan náà lọ́jà sí pé ká bá ń lọ sí àìsí yìí fẹ́ntọ́ wà lágbára bẹ́ẹ̀ fẹ́ntọ́ wà lágbára bẹ́ẹ̀ afẹ́ kí ara rìn lẹ́nu kí ní ìrẹ̀ ọ̀gá tẹ̀lé sí àìsí torí pé ó rìnlẹ̀ ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ àyè ọjọ́ ìlọ́wọ́ àyè ìkọ́lá ara sọ̀lẹ́ ọ̀lẹ́wọ̀ Muhammad lọ́wọ́ bá àyè fúnlẹ̀ tó jẹ́ sí pé àwọn tọ́jẹ́ onímọ̀ wọ́n fi rẹ̀ ìdàgbẹ́ ìpè kí a lọ sí àyìn pẹ̀lú kárìn tí ọ̀bá ní mú ìlera wá sọ ìyẹn ló fi dá ìyẹn ló fi dá jùlọ. bákan náà lórí iṣẹ́ ọgbọ́n yíyá àìsí lọ sí àyìn yàtọ̀ sí ọgbọ́n yìí tó jẹ́ sí ààrẹ. sọ bí súnlá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam bí ó ṣe wá nìyẹn. ẹ sọ fún mi ẹgbẹ́ lọ́ọ́ tí ọlọ́ àgbo bẹ́ẹ̀ wà gbọ́mọ́kàlà fẹ́ yóò fi fi pa àwọn èèyàn ẹ̀rọ tí ò ní jẹun látàárọ̀ ṣùgbọ́n wọ́n ti pé wọ́n tètè ké níbàámu sí ìlànà bí anábìsẹ̀ máa ń ké táwọn sàhábà rẹ̀ wọ́n lọ lọ́wọ́ àlẹ́yìn bọ́dà ti máa ń ké yóò ti ké nǹkan tó ké tá kódà yóò ti dé níbi ẹ̀rọ tàbí àbí ọ̀pẹ̀ṣọ àbí mẹ́jọ tó bá ti kúlẹ̀ rẹ̀ sí tó ti máa jẹun tó ibi ẹ̀ ní kíkúlẹ̀ kò ní ọ̀ṣù. sọ̀rọ̀ yìí wà níbàámu sí nǹkan tí bọ̀ọ́dà ọ̀dì ọ̀lọ́ àníbi tí wọ́n lọ àdàbọ̀ sẹ́lẹ̀ tí bá ń lọ sí ayé bí ìtúnú àwẹ̀ pẹ̀lú ìlú àfikọ́jẹ́ ọ̀jẹ̀ nǹkan nínú ẹ̀dá wà ní ìdí máa ń jẹ sámúlò ètò ìdàbí náà ṣùgbọ́n tó máa ń lọ sí ti ìlú láti kí ọ̀ kò ní jẹ lọ sí títúró fìdí ẹ̀dá wà tó tọ̀rọ̀ náà nínú ẹ̀dá wà ní ìlú Imam Ahmed àti bẹ́ẹ̀ àti àtàwọn míì ó ní pé nígbà tá lẹ́bi ìwà wa dé lẹ́wọ̀n àti nínú ẹ̀ràn àléyá tó ní ìtẹ́lẹ́jọ́ máa ń fẹ́ ẹ̀ràn àléyá àmì tí ó ẹ̀ràn àléyá tó ojú máa dà níbàámu sí pé ẹ̀gbà ọ̀rẹ́ tó sàlékún yẹ ọlọ́lọ́fíà ní ọ̀dọ̀ àwọn onímọ̀ tó kọ́ ní pé inú ẹ̀ràn rẹ̀ ní òtítẹ́ èyí sì sọ́ra yẹn ní kọ́jẹ́ gbogbogbò ìtí a fi máa fẹ́ dé gbogbogbò ní pé ọ̀rẹ́ ló tètè rọrùn láti tó pé yọjẹ nínú ẹ̀rọ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rá lẹ́sẹ̀ kó lọ wá ìgbàjẹ́ nígbà tí wọ́n bá ti kúrò wọn. tí wọ́n bá dé ilé àti wọ́n bá dé láti ayé. pẹ̀lú ìlọ́wà nígbà wọn sí ìlànà tí anábì wa Muhammad sallallahu alaihi wa sallam. lára àtẹ́tẹ́ afẹ́fẹ́ tó wà nígbà wọn sí súnà anábì wa Muhammad sallallahu alaihi wa sallam ní pé nígbà tí a lọ sí ayé ọ̀nà tá a gbà lọ wọ́n kọ́ la fẹ́ kí a gbà padà ànábì máa ń ṣe bẹ́ẹ̀ sọ́run ilẹ̀ ibi ànábì sọ́run lọ́wọ́ àlùfẹ́wà ní ọba lọ sí ẹ̀yìn ibi tọ́wọ́ gbà lọ ìkíni ọgbà padà tó sún ànábì wa Muhammad sọ́run lọ́wọ́ àlùfẹ́wà òní eléyìí fún ẹtí ọba rọrùn fún bẹ́ẹ̀. àwọn àlànà èyí tí a máa ń tẹ̀ nílì nígbà tí ọba di ọjọ́ àyìn tó fi ẹni pé násìlà náà là ń lọ yàgbẹ́ ìjọba mi yá sí pé ọ̀tọ́ lẹ́tọ̀ọ́ má láti yan násìlà kankan kì í pé tá a bá ti dé àìjì káka máa ṣe àtìká sọ àjòkòó lẹ́yìn yan násìlà kankan torí pé àlọ́ wa Muhammad sọ́wọ́n wa àlọ́ sọ́lá ti yan násìlà àwọn sọ̀hábà rẹ̀ bọ́ọ̀lù lọ́jà àlóyìn sọ àwọn náà wọ̀ ìsìnkú ni wọ̀ wọ̀ yan násìlà akálàṣe pé ìbá ṣe àìjì dé àfikọ́ yan násìlà tí ọba fẹ́lẹ̀ lára tí náà lẹ́nu Muhammad sọ́nà wà àlẹ́ sọ́nà náà ní pé tọ́lá ti táyé dìbò ìmọ̀ ìwà náà fìlà tó lára àti gbọ́rẹ́ lójú ọdún òun náà lè lè wá. lẹ́yìn ìjọba aṣọ ní ìjẹjọ a ti wà nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù bẹ̀rẹ̀ ṣíjà láti tọ́ láti ọwọ́ ọ̀hún àti bẹ̀rẹ̀ níbi ìjọ ṣùgbọ́n láti tọ́ ọ òun láti wọnú ọjọ́ àkọ́kọ́ lòlẹ́jà ìyẹn ní oṣù tó parí nínú oṣù ojú ọ̀ràn òtọ́jà ti pé àfúnṣe òǹkà ìjọsìn. àtidálẹ́ ní àjùlọ ńlá ló ti wà tó ti dá sí pé bí àlejò ti sọ kò sí ọjọ́ míì tó kọ́ lọ́lá tó ọjọ́ yìí nínú ọjọ́ ayé ìyẹn lọ́kọ̀ọ́ yẹ sí pé kí ẹ̀ sojú kòkòrò láti lè ṣe ìjọsìn lọ́pọ̀ torí pé kẹrẹkẹrẹ nígbà láàrin eréjọ́ mẹ́jọ o ti parí nìyẹn. sọ̀rọ̀ ká fojú kòkòrò láti ṣe ìjọsìn lọ́pọ̀ sọ ìyẹn òfin máa ti kílè o òfin máa dáa. pàtàkì jùlọ gbígbá rè sọ ọ̀dà púpọ̀. èyí tó wá pàtàkì jùlọ nínú àwọ̀ náà ni àwọ̀ ẹjọ́ àràfà. ọ̀sẹ̀ ìpè kò sí èrò sí ma nípa ìpè ìgbà wo ni àràfà ọ̀bọ̀ sí. a ti mọ̀ ìpè jọ́mẹ́jọ òye jọ́mẹ́jọ so a ti kí ọ̀ràn ẹ̀yìn ìtumọ̀ ẹni pé ijọ́ tọ́ọ̀dù ti ń bọ̀ òní ọjọ́ àràbá so ọ lẹ́yìn tí kò sí hajj ìyẹn ni ọ wà níbàámu sí nǹkan tí anábìá Muhammad sọ́kọ̀ wà ọ̀dọ̀ sílẹ̀ tí ó ti wọ́n lójú kọ̀kọ̀ yìí pé ọjọ́ àràbá yìí ń ń pa kùdìẹ̀kùdìẹ̀ tọ́wọ́ Adam pé náà máa gbẹgbẹ́ kò sí bí ó tó fún táwọn kò jẹ kó jẹ tí máa ń wà fún yàn ọdún kan tó ti lọ àtọ́dún kan míì tí ó tó ṣe yóò parẹ́ ni ọ̀sẹ̀ tí wọ́n bùkátà sí àforíjì ẹ̀rọ látọ̀dọ̀ náà lọ́wọ́ subhanahu wa ta'ala tó ká gbìyànjú káàbá tí ẹ̀ ní gba tẹ́lẹ̀ rárá ká gbìyànjú láti gba ti ọjọ́ àràfá yìí bàbá tó wá lè dá mi fọ́ ọjọ́ àràfá wọn dà pọ̀ o dà púpọ̀ jù níbàámu sí ìgbà àlejò sọ́lọ́lá àlùsọ́làm tó sọ nípa lágbàáyé. bákan náà lára àkẹ́kọ̀ọ́ àgbọ̀rọ̀ fi ṣeré nínú ọjọ́ mẹ́wàá tá a wọ̀ yìí kódà ní ìkẹta àbùsọ̀ ìpè àbúrò rẹ̀ rọ̀ lójú ọlọ́wọ́ àná àtìlẹ́yìn náà mọ̀ wọn á lọ sójà tí wọ́n máa ṣe láti lè rán àwọn ará ìtajà létí ẹ̀rẹ́sẹ̀ ní wà nínú ọjà yóò ti gbé sí ayé láti lè pàṣẹ ìsìn pé ọdún mẹ́wàá yẹn mọ̀jọ́ lọ lórí ayé nìkan. ونعني تسع الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد يلا يلا lọ fi ti rẹ̀ ní àbọ̀wà ní sọ́ọ̀fẹ̀ gbogbo orí bẹ́ẹ̀ rí ọwà ìyáwà nínú mọ́tòlì ọwà nínú ọlọ́ni kí ọ máa tojú kòkòrò láti lórí ó sì ti bẹ̀rẹ̀ láti jẹ ọwọ́ ẹ̀lẹ́gbẹ̀ẹ́ ìjẹ́ àwọn ọmọ tí ò ní gbèdéke àkókò kan ni tó ṣe pé ẹni tàbí ẹni pé ìkan tó wá ń bọ̀ tó ṣe pé tí a bá tí wọ́n bá ti gbé ọjọ́ àràfá lẹ́yìn àsùnbọ̀ ọjọ́ àràfá ni wọ́n bẹ̀rẹ̀ ìyẹn ní pé lẹ́yìn ìran kọ̀ọ̀kan bọ́lọ̀ fún owó yẹn náà láàmà wí lẹ́yìn ìran kọ̀ọ̀kan ìyẹn ní ọjọ́ èyí tó jẹ́ mọ̀kọ́yẹ̀dì tí wọ́n á máa fẹ́ gbé ọlọ́wọ́ ọlọ́wọ́ ọgbọ́ lẹ́yìn ìlànà ìmọ̀lọ́ títí tó fi di ọjọ́ mẹ́ta tí ó tó tẹ̀lé ọjọ́ fún ìdòdákìrọ̀ ìyẹn pé yóò parí ní àlàáfẹ́rí ọjọ́ mẹ́ta lẹ́yìn ìjọ tí a bá kí àyíkùtì fún ìjọ jùmọ̀ káàtó tí kò torí pé gbogbo àwọn kan nǹkan tí ní àsìkò rárá ni tí a sì ní ìgbà tó pé kò ní bí iṣẹ́ òjò ìyẹn ti jẹ́ kí a lè bá ọdún náà kálí sí kóńgẹ́ rẹ̀ ó sì gbá ní ẹ̀kú fún ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́ọ̀lọ́ ìlànà ìlànà. sọ èyí láti kírun àti àsìkò táàkì àti màá adúlùsì ni sọ adúlùsì là máa ń kírun. ìlú ta ti ti tẹ́lẹ̀ ẹni pé àwọn èèyàn wọ́n ti ń fún àlọ́jẹ́ fẹ́ tó sì lóyún ìwà náà lọ́wọ́ ìpínlẹ̀ mímọ́ dẹ́kun táwọn èèyàn máa sọdá fẹ́ẹ́ fẹ́ẹ́ sí látara ẹgbẹ́ wọn fẹ́ báyọ̀ lórí ilé wọn lẹ́kọ̀ọ́ yẹ fi dé wọ́pọ̀ ẹ̀jú ibi tó súnmọ́ bẹ̀ náà kẹ́yà ti tẹ̀lé ní láti bẹ̀rẹ̀ tó ké láti ẹgbẹ́ ìwẹ̀ ọlọ́wà yóò fi lọ́rọ̀ اللهم أعز الدين اللهم إنا عبيدك بلا عبدك بلا أمتك مغفرتنا بيدك ما دمت في اللهم انا قضاءك نسالك بكل من هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او سافرت به في علم الغيب عندك ان تجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء احزاننا وذهاب همامنا اللهم انا ظلمنا انفسنا ظلما كثيرا ولا يذكر الذنوب الا انت فاغفر لنا مغفره من عندك وارحمنا انك انت الغفور الرحيم قوموا الى one